نعم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته عليكم السلام ورحمة الله وبركاته Ada ọpẹ́ tó الله fún Ọlọ́run, a fi الحمد لله Ọlọ́run العالمين lẹ́yìn ìgbà tí a fi ọpẹ́ fún ọlọ́run a tọrọ àlékún ìkẹ́ àti ìjẹ fún àlẹ́wìwá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìjẹ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkèámà a bẹ̀ ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn àlàyé eléyìí tí a máa ń ṣe fúnra wa ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ báyìí ọlọ́run jẹ́ kó wúlò fún wa kó má ṣe ní ìbàlẹ́jọ́ ọgbọ́n fún wa láyé àtijọ́ ọgbọ́n ya kìámà láàlá àwòrán wọn wọ́tá ìlànà ìlànà nínú ọdún. a kà tíra minhajul mu'min eléyìí tí a máa ń ṣàlàyé fúnra wa lọ́sọ̀ọ̀sẹ̀ then a wà dánu dúró tá a bá dáàrin kan a lè ka díẹ̀ nínú àwọn àlàyé táwọn àáfàá ṣe nípa ọ̀rọ̀ àwẹ̀ rọ̀mọ́bọ́n lọ́jẹ́ kí n kó àwọn tíra àtiwájú mi yìí lọ́jẹ́ kí n kó wọn wá mo fẹ́ ka àwọn ọ̀rọ̀ kan jáde ń bẹ̀ tí yóò lè ṣe wá ní àǹfààní kọ́lọ̀n kó ní ó wúlò fún mi tí máa sọ àtẹ̀yìntẹ́ ìlú. léyìí tí kò rújú ṣàbàn ní twenty two lénìí gẹ́gẹ́ bí press release ti Sultan Sokoto ní ọ̀dọ̀ tiwa ní Nàìjíríà ń ṣàbán ó di twenty two lónìí friday jọba àwọn olùkọ́ bá ń sọ́yà bí òye tó ṣe déédéé nineteenth may two thousand and seventeen tó bá di ọjọ́ jímọ̀ tí ń bọ̀ ṣàbán máa di twenty nine ní nàìjíríà ti wá ń bì lẹ́yìn tó túmọ̀ sí wípé tí wọ́n bá ti rí oṣù lọ́jọ́ jímọ̀ tí ń bọ̀ ààwẹ̀ bẹ̀rẹ̀ sátidé wọ́n wá rọ́ṣù o wọn ò rọ́ṣù o ọ̀dájú àwẹ̀ wà Sunday torí ṣàbánù ní pé thirty one ṣùgbọ́n sátidé òun ni ò tí ì dájú bó ti ẹ̀já sí kó déètì gbọ́ apá ti nínú àwọn àfáà wa ńlẹ̀ Yorùbá tí wọ́n ti mú déètì ilẹ̀ àwọn ti mú lẹ̀bí ẹrú sùn ẹ̀dá wọ́n bẹ̀rẹ̀ àwọn sátidé so láì ní nǹkan kan tí wọ́n gbára lé tọ́bajá sí pé wọ́n gbára lé pé lọ́dọ̀ àwọn ṣàbánù di twenty three lónìí tó bá rí bẹ́ẹ̀ wọn àní mú sátidé lẹ̀ wọ́n wà oṣù lálẹ́ kíni o alẹ́ tọ́ọ̀sì ni tí wọn bá wá rọ́ọ̀sù ní òde tó táwọn bá rọ́ọ̀sù tọ́ọ̀sì àwọn bẹ́ẹ̀ dàrọ̀ ní sátidé ṣùgbọ́n wọn sọ bá wọn mú déètì lẹ̀ ni so ìlànà eléyìí ọ̀tàkù súnà anábìwà Muhammad sallallahu alaihi wasallam kìí ṣe táwa mùsùlùmí tá a bá la fẹ́ tẹ̀lé àlìkìtáàbù wà súnà táàánú àwọn àwọn ọmọ wa ní ìlú kan wọn ti ní àǹkàsámú ní jímọ̀ á bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀rọ̀ rádaràda lílé yẹn látọ̀ átàlùmọ̀kàn ló pé ìmọ̀ àṣeyá tó lọ́kọ̀ ọlọ́run tó dẹ̀dà tó fi ránà bí ìrẹsọ́lọ́ ńlá rẹ̀ sọ̀rọ̀ súnmọ́ lè ròyà wàá fún tẹ́rù lè ròyà nígbà bá débẹ̀ á kà díẹ̀ alimoyim kama batira amina ajuli momin lọ ọlọ́ba ní sàfà wa mustapha murad subuhi tí wọ́n kọ tíra yìí ọlọ́ba lẹ́sàn-án abala tí a dé àwa tí a bá ń bá wa lọ òun ni minhajul mu'min fi muharramat àwọn tó bá fẹ́ jẹ́ ni ọlọ́run àwọn mùmíní òdodo bí wọ́n ṣe máa ń jìnà sí àwọn nǹkan tó jẹ́ àràmù tí wọ́n máa ń sọ́ra fáwọn nǹkan èèwọ̀ tí wọ́n máa ń gbé èèwọ̀ jùnà tí wọ́n ó jìnà sí kétékété tefetefe rí wọn ká súnmọ́ èèwọ̀ òun là ń lọ ibi tá a wá dé òun ni a ti sọ̀rọ̀ àlìwáàtì kọkùnrin àtọkùnrin àbóbìnrin àtòbìnrin ká máa bára wọn lò pọ̀ pàápàá irú ìtàwọn ìjọ ànábì wa lútù aleyhi salam tí wọ́n ṣe tọ́lọ́ ń dẹ̀ bínú sí wọn tó dẹ pa wọ́n rẹ́ abẹ́lọ́ o ń o a dẹ̀ ti ṣàlàyé nípa pé kéèyàn máa parọ́ ṣìnà mọ́ obìnrin ẹni ọlọ́run obìnrin mùsùlùmí tọ́gbọ́ ọlọ́run gbọ́ lódodo tí ò mọwọ́ mẹsẹ̀ ká wá parọ́ ṣìnà mọ́ èèyàn wájú ọlọ́run kìí ṣe pé èèyàn nìkan sí tí wọ́n ti ń lo ṣẹ̀ríà ààbò ààbò ń di táàtò pankẹ́rẹ́ sí nídìí táàfin mọ̀ká pé pankẹ́rẹ́ wà pankẹ́rẹ́ tù pankẹ́rẹ́ tìrì tí èdè pankẹ́rẹ́ etì ẹgba lọ́nà ogún mẹ́rin tí í ṣe ọgọ́rin eighty samani nàjálda òun láàfọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó nàìjíríà láwà abẹ́lọ́ kọ́sọ nàìjíríà náà nìlú tí wọ́n ti mọ̀ lùtọ́ lọ́hùn tàná bí rẹ̀ tí wọ́n bá wá tì lò ìwọ tó ọba fẹ́ jẹ́ mùmìnì tira tíra tá n kà náà tíra àwọn ni mìnàájú mùmìn ọlọ́run jẹ́ kan nù wọn mọ̀mọ́ parọ́ sìnà mẹ́ni tí ò ṣe sìnà adẹ̀ tí yẹn pé àáfàá láwọn tí wọ́n parọ́ sìnà mọ́ ìyàwó Aisha lẹ́yìn ìgbà bá dànù zuli bàrọ́ àti àmínà sàmà alẹ́ ni tọ́lọ parọ́ mọ́ ìyàwó Aisha tọ́lọ̀ nítorí tí wọ́n ní ìyàwó Aisha ṣe sìnà tí ọ̀dẹ̀ ṣe sìnà kò sí iyèméjì pẹ̀lú ẹni yẹn fàwúwà káfíìn mọ̀kádì bóńlè lè Qur'an fàyọ̀kútálù àwọn àáfàá nírú ẹni òpùrọ́ ni kèfèrí ni ó pe Kùránì irọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ti fọ̀yàwó Aisha mọ́ tó ní ìyàwó Aisha kì í so ń sìnà ẹ̀ ń bá tó wá pè ìyàwó Aisha ló ń sìnà bí irú àwọn ṣíà àwọn èèyàn bú ní jẹ́ ṣíà àáfàá nírú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹni tó yẹ kórì rẹ̀ ò kú òlọ́rùn rẹ̀ òun ni kọ́lọ̀ fa alágbọ̀yọ́ rẹ̀ ìyẹn la ṣe wá ń ṣàlàyé tó tó tẹ̀lé pé avulmo bi akhdi amuwali nasi bilbatili kéèyàn máa jẹ dúkìá àwọn èèyàn pẹ̀lú èrò pẹ̀lú àìtọ́ lọ́nà àbàjẹ́ lọ́nà tó takotọ ọlọ́run lọ́nà tí ọ̀bà tọlọ́run mu ara ń tó lè fàbínú ọlọ́run òun náà ni ara ń tí mòmìnì tán gbọ́dọ̀ jìnnà sí òun náà ni jàmọ́ sẹ́rà ní tá a dé yìí ó kún sóríṣiríṣi gbogbo àwa tá a jó ní sí ọwọ́ tá a bá wà níbi ẹ̀jẹ̀ kalatí àwa tá jẹ́ kí wọ́n yá a jẹ́ láńlọ́ọ̀dù à ń gbà àwọn èèyàn sílé ẹ̀ láti. ìwọ tó ń ṣiṣẹ́ ìjọba ìwọ náà láti ó kọ sínú ọ̀nà tá a lè gbàjẹ́ dúkìá àwọn èèyàn bìlì lọ́nà ìbàjẹ́ ọ̀pọ̀ jẹ́mọ́ ẹ̀rọ wo ẹjẹ́ àmú látòrí owó nínú ọ̀nà tá a lè gbà láti jẹ dúkìá àwọn èèyàn lọ́nà ìbàjẹ́ pàápàá ń tọ́bájọ́mọ kan àbẹ́ni tó jẹ́ pé ó jẹ́ dùàfà dọ̀ìf ẹni tó lẹ òun ni kó jẹ́ sí pé àwọn èèyàn ní owó lọ́wọ́ wa torí pa alágbára lórí wọn aláṣẹ́ẹ̀sì sòwò wọn ká máa wá rẹ owó wọn fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ bọ́ bá ṣe pé tiwa àáfàá la gbọ́dọ̀ sọ̀ra fẹ́lẹ́ kódà àwa tá à ń gbá àyàn ṣiṣẹ́ náà bóyá ní sùkú ọba wa náà wì ẹ máa wo irú ẹ̀ ní máa ṣẹlẹ̀ àwọn ìjọba ọba wọn wí máa wò mí ẹgbà tíṣà kan ṣiṣẹ́ ó sì lóhun òsì sóṣíà sóṣíà ní ẹnìkan bímọ ẹfẹ́ lọ́bẹ̀ ẹnìkan ó ṣe bùkì ẹfẹ́ fún lówó ẹnìkan sílé ẹnìkan ṣe gbá ó lóhun ò ṣe ẹ wá ń fagídí yọ sálárì rẹ̀ ẹ ń jẹ́wọ́ rẹ̀ lọ́nà àìtọ́ tó tóun bá bímọ ẹ mọ́ wàá tóun bá fẹ́ ṣe nìka ẹ mọ́ ràn yàn wá ẹ mọ́ fóun ní nǹkan tẹ́ ẹ bá wọ ẹ jẹun lọ́fẹ̀ẹ́ máa lọ ẹ mọ́ yọ sálárì òun ó ti ní kóun ṣe ń pè nǹkan òun ọwọ́ àtòrí pé àti five hundred nínú sálárì owó social ó ní ọjọ́ nítorí ọlọ́run ẹ̀wọ̀n yọ wàhálà ẹ̀wọ̀n tó kú ráìsì kóńgò kan ní ìfira ẹ torí pé ẹ lágbára lórí ẹ ẹ sì yọ owó rẹ lọ ní ẹ̀tọ́ àbòsí ni azulmu kéèyàn ṣàbòsí bí akíbi àmúwálì náà sì bìlì bá tìlì ọ̀ ń jẹ́wọ́ àwọn èèyàn lọ náà ìtọ̀ irú ẹ̀ náà ni kọjá sí wípé nǹkan kan dà wá àtàwọn èèyàn pọ̀ ọlágbára lé wọn lórí o sì rẹ́wọ́ wọn fẹ̀kẹ̀fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ bóyá èèyàn jẹ́ bíríkìlà jẹ́mọ̀ ẹ̀ máa wò mí ọ jẹ́ bíríkìlà ọwọ́ àgbà ya alébìrà ṣiṣẹ́ ìyá ọmọ bá kó yan rìn ìyá ọmọ bá gbé yan rìn sókè gbogbo wa láti mọ̀ naturally kò sí kankan ilé kan láyé kí búlọ́ọ̀kù ọmọ fún mi tó o bá rí lè o ti búlọ́ọ̀kù ọ̀fọ̀ wá sọ fún mi kèyí àti búlọ́ọ̀kù nàìjíríà ó lè jẹ́ búlọ́ọ̀kù Saudi o bẹ̀ búlọ́ọ̀kù nàìjíríà wà lẹ́yìn ọwọ́n kẹ́kọ́ lé kọ́mọ̀ fún ìyàwó fẹ́ gbìnà búlọ́ọ̀kù búlọ́ọ̀kù bá ṣe kíni o ọba fọ búlọ́ọ̀kù mẹ́ta fọ ó sì yọwọ́ búlọ́ọ̀kù mẹ́ta bóyá one eighty ní búlọ́ọ̀kù kan ó sì yọ one eighty mẹ́ta nínú owó ìyá ó ti ń lọ bíi kíni o five forty ó sì fún ìyá ní one thousand two ọwọ́ akó sísan náà kẹ́lẹ́kẹ́lẹ́ ìyá lọ́wọ́ ìyá bá ẹkún We whereas owó tó ọyọ kìí ṣe pé ó kò fún ẹ tó gbé contract fún yín o ìwọ lọ́yọ̀ sí kí ni o àpò ọjẹ́wó òyàwó torí pé wọ́n lọ̀gá tó mú ṣiṣẹ́ wà láì ọ̀pọ̀ ọjọ́ ògbé ìgbà tó bá forí díọ̀ tàbí ọ̀tọ́rọ̀ àforíjì tọ́lọ́ forí díọ̀ ló o mú five forty yà ọ̀dà àpò onítorí kọ́ fọ́ blọ́ọ̀kù kéde àti kó ti wà náà lè màmá ẹ farabalẹ̀ ó tẹ́ ẹ bá fọ́ blọ́ọ̀kù tó bá ti wà náà àdéhùn yín tó ọba yọ ọ̀ sàmìsì jẹ́wọ́n sẹ́wọ́n tí mo sọ yé ó lè lọ́dọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ náà máa wo bàbá mẹkáníìkì à kíní tó kánú mọ́tò yìí kan ṣàyìn kíní kan craft àbí nǹkan náà ń pè ó seven thousand two ní o ìlọba yín rà ní o kọmọyàtọ̀ láàrin àtowó iṣẹ́ àti ìlọba yín rà ẹni yẹn tó fọ olówó mọ́tò pé yín sì gbowó mọ́tò one thousand two ó fọ olówó mọ́tò one two owó kí n fẹ́ rà seven thousand ọwọ́ abá ní five thousand ọ̀ọ́dà two thousand rẹ̀ padà tọ́ọ̀bà dá padà ọ̀jẹ̀wò olówó lọ́nà ìtọ̀ orógun wájú ọlọ́run tọ́rọ ọlọ́run fẹ́ bá ara ni èlò wa lówó ṣẹ́ two five lówó ṣẹ́ ọgbówó ṣẹ́ lọ́tọ̀ bẹ̀tẹ́ pé ṣe láti tọ́kán àtowó ṣẹ́ ẹ sáàmù ten thousand wa ọ̀bá wa ra nǹkan two hundred naira business ni o ṣùgbọ́n ó sì fẹ́ ni pé sẹ́rí mọ́ kínní àbáyéra globe mẹ́jọ ara fáànù mẹ́sàn-án so ti yé fáànù kan sì jẹ́ kínní one two ẹ sì fowó mọ́tò three thousand lè táàfì kó wá láti Ògùnpa ọwọ́ àdán o sí fáànù ní one two ọlọ́ọ̀bá ní eight hundred ọ̀dà four hundred padà ìbéèrè tábì ọ ni pé tọ́ ọ bá sí fáànù ní one two tọ́ ọ bá ní three thousand ṣé wọ́n ló fi one thousand eight hundred kan ọlọ́run fẹ́ lọ bá ara kìí ṣe kó ti gba contract last year ọwọ́ anáwó ọdún ìtọ́ fẹ́ ṣe ó ti wọ́n tọ́ bá wọ́n ìwọ ló fowó kun ẹni tó pé fẹ́ fọ́ òní fowó kun nínú ṣẹ̀ríà mo ní àbá rẹ̀ mọ́ ẹ mi ṣe géètì mẹ́wàá o ilé tí mò ń kọ́ lọ ẹ wá sí géètì ní júùnù 2016 ẹni géètì kan jẹ́ kíni o 20000 mo sì fẹ́ mẹ́wàá lọ jẹun two bá kówó fún yín abáyé lọ́ba ń na ní yóò di ẹsẹ̀ bí wọ́n sì ń ṣe fẹ́ǹsì ẹ̀ lọ́wọ́ kan ti bá ìní fi náírà táàfà yẹn ọba ṣe àbógbó okun lọ́wọ́ mi ọjẹ́ àràmù yóò di wàhálà jọ gbé náà kíá ni torí mi tí mo kówó fún ọ lásìkò tí n bá fowó yẹn ṣe bísínẹ́sì yóò ṣe kí ni o yóò ti lé sí mi lápò nǹkan wá wọ́n mọ́ ọ lọ́wọ́ ìwọ ló forí fanu ṣẹ̀ríà ṣùgbọ́n ní ìsìn gbogbo ọlọ́wọ́ mi máa wò mí o ọlọ́ọ̀bà ni ṣe nǹkan mo wá ní ọ̀dà owó rè ọwọ́ àdọ̀la ọ̀fẹ́ lọ́ra ó ti wọ́n èmi ni màá fowó kún torí kèsì kò ṣe fà ọgbọ owó lónìí ọlọ́run adé kéde o ọ̀la sẹ́yìn tó máa ṣẹlẹ̀ nàìjíríà tó ń pe dọ́là tó ti wọ́n o dọ́là tó ti wálẹ̀ o kéèyàn ọmọ ẹjẹ dúkìá olúkìá ara rẹ̀ ni irú ẹ̀yìn ẹjẹ tẹ́lọ̀ náà téèyàn ẹ bá mi ránṣọ́ o lẹ́yìn tó bá yàtọ̀ sí písíìsì tẹ́ ẹ lè fi ṣe dọ́stà aṣọ tó bá ti le tó lójú téèyàn lè fi ṣe lédi ọmọ ẹ kó má sọ ni tẹ́ ẹ bá kó má sọ yóò di wàhálà ń aṣọ tó bá ti lé nítumọ̀ tí gbogbo ilẹ̀ mọ́ ti ń jẹ́ kìsà o èkìsà ni tí ò wúlò mọ́ ègègé àwọn àwọn pieces aṣọ tó bá ti lé tó ṣe handkerchief téèyàn lè fi nujú téèyàn lè fi ṣèlédìí fọ́mọ àbẹ́yẹn lè máa fi nu àga nínú ilé tẹ́ ẹ bá ti gbé ẹgbẹ́ jàlábíà rẹ̀ ṣòkòtò rẹ̀ fún èyí tó kù tó tẹ́ kájí fún ẹ ṣe kí ni o ẹ ti bọnú aṣọ fún ni tẹ́ bá ní kí ni lè yẹn wàá ṣe yóò ṣe wàhálà jọ gbéra kìámà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ẹ̀ làwọn bíríkìlà náà bíríkìlà kan náà gbá mójú òní ó sì lo sìmẹ́ǹtì ó sì gbé lọ rí ẹni ẹgbẹ́bù náà lòdì kọ́tà la olórí gbogbo ní ọmọ ẹyẹ tí kọ́tà jẹ́ ni ayé tìrẹ́ two thousand six fifty abẹ́lẹ̀ ìtú wọ́n lè kọ́tà lọ ó ti súnmọ́ one thousand naira ṣé ẹ rí àwọn àtàwọn fẹ́ ṣe tọ́lọ́ ntànà bíi a jẹ́ kí owó kọ́sọ́wádó lórí ibú lọ́dọ̀ ọlọ́run wàláyé owó ń sọ àwọn èèyàn dídàkudà ẹ tó rà àfa mi ètò onírúurú wàláyé yóò sì máa ṣe jàmbá nítorí owó àfa ṣòkòtò ẹ̀fọ́ òkè yóò máa ṣe jàmbá nítorí owó ẹlẹ́à téèyàn olóògùn fún ẹ̀kọ́ ṣe jàmbá yóò ṣe jàmbá ajáde yóò ṣe jàmbá pásítọ̀ ọ̀ jàmbá àwọn kí ni jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ tí ì bá ṣe jàmbá téèyàn bá mọ̀ nípa jàmbá gan kò lè jẹ́ pásítọ̀ jàmbá gan lè jẹ́ pásítọ̀ ṣùgbọ́n bàtà aláàfẹ́ sí ọlọ́ ẹ má jẹ́ kéṣù ọ̀gbà wa mú gbogbo tó lè fa ká máa jẹ ẹ̀tọ́ àwọn èèyàn àáfàá nìkẹ́ni o àbòsí ni ní suratul Baqara Quran chapter two verse one eighty eight ọlọ́ni wala takulu amwalakum bainakum bil batili wàtúndìlú biha ilal hukam sẹ́rínú tọ́lọ́run bá wọ̀nù wa ni pé ẹ ṣọ́ra ẹ má máa jẹ àwọn dúkìá ara yín láàrin ara yín lọ́nà bàjẹ́ lọ́nà àìlẹ́tọ̀ọ́ ṣé ẹ rí gbogbo àwọn nǹkan yìí tí mùsùlùmí ọ̀bẹ lè sọ́ra fún ara àwọn tànàbí àsálàm tó sọ nìyẹn pé àwọn èèyàn kan bẹ níjọ́ gbèǹde àwọn ni wọ́n máa pè ní alimofulisun alimofulisun ẹjọ́ ń wá láti ẹ̀yìn ẹ̀ ń bá jẹ́ pọ́ wá tójọ́ mi nítorí ọlọ́run kan jọ ẹ dáhùn tó wá gbọ́ wá sí ọ gbọ́ wá sí orí ọlọ́run alimofulisun òun làwọn tí ó ṣòfò wọ́n rà rè é ọlọ́run mẹ́jọ àjẹ́ kan nù wọn anabi ìjọ tó ń sọ̀rọ̀ yẹn àwọn sàbí ọ̀gbọ́yé àwọn sàbí rò wípé mọ́nlá díríàmù làwú wàlà àmàsà àwọn rò pé ẹni tí ò lówó lọ ẹni tí yálé gé ẹni tọ́ta fún ẹni bàtà rẹ ti jẹ ẹni fìlà rẹ ti kùfẹ́ kí ẹni tí ṣòkòtò rẹ ti yáǹdì ẹni tásọ rẹ ti tó ti fálá àwọn rò pé lóṣù lẹni tó ta fún ànábì lélẹ́yìn nǹkan ṣé ẹ rí ẹni tọ́ta fún yìí ó máa ń kírun ó máa ń gbààwẹ̀ a máa ka kùránì a máa ṣe tàá gbogbo nǹkan dáadáa ni máa ṣe ṣùgbọ́n ẹ̀tọ́ àwọn èèyàn ni mahala a máa bú gbogbo àwọn tó bú wọn gbowó wọn wàá kàlà máa là ha àdà ọjà dúkìá ilé fàyúntọ́ hádámínì hasanati yìí hádámínì hasanati ṣé wàá rí lọ́rùn owó ò ní wúlò mọ́ lọ́rùn gbogbo nǹkan tá a ṣàbòsí ẹ̀lẹ́ ayé òní nínú wọ́n wà kó láàdá hasanat ọlọ́run abiyọ̀ láàdá wa mọ̀jẹ̀ wọ́n wà fún yẹn o wàhálà ìta ń sọ ò lè yé ẹ bá ti ríbi tí èèyàn ti dolówó tó sì àwọ̀ rẹ̀ fáwọn tó sì dolò sí ní ọ̀bọ̀ tó máa rẹ̀ ìwọ́n tó ti rò pé ah, ọlọ́run dúpẹ́ kámẹ́ làlùjẹ́ náà lé ọjà ìdájọ́ bá dé iṣẹ́ rẹ̀ twenty million láàdá ilé ìbádé ìwọ́ ọlọ́run níjọ́ kan ó ṣe báyìí ó ṣe báyìí ó báyìí èlò wa lówó seven thousand tàbá ní àwọn ládàá seven thousand kó o ṣe yẹ seven million rò wọ́n bá kó seven million nínú ládàá rẹ̀ wọ́n fẹ́lẹ̀ tọ̀hún náà tó dé wọ́n fún ní one million tọ̀hún dé five hundred thousand eléyìí wọ́n bá wọ ládàá tán anamisa sálà ọjọ́ kó yọ ọwọ́ ọpẹ́ nìyẹn ò ní nǹkan kan mọ́ ó sòfò àwọn kan ó tọ̀ wá dé bàbá ó tó jèmi náà ní nǹkan à ládá ti tàn wọ́n bá kó ẹsẹ̀ ẹsẹ̀ tiwọn wọ́n á tó dùrù ṣẹ̀gbọ́n ní pé tèmi tó mi lẹ́rù mọ́ di kùn tèmi tó mi lẹ́rù mọ́ wà lẹ́wọ̀n ó dìkùn tiẹ̀ wọ́n wà ẹ tó bá yẹ ká fún ní bílálà hundred tẹ́lẹ̀ wọ́n á tún sọ di bílálà five hundred gbogbo àwọn tó ṣàbòsí sí láyé tó jẹ dúkìá wọn wọ́n tó wá di ẹ̀ṣẹ̀ tiwọn lò ṣé ráwọn ìjọba wa nínú àwọn tí yóò jìyà pọ̀ wàláhì lábala tá a dé àwọn ìjọba jẹ́ kan bẹ̀ wọ́n ń jẹ dúkìá àwọn èèyàn lọ́nà àìtọ́ gbogbo àwọn tó wọ́n fowó sálárì wọ́n fowó wọn sí báńkì wọ́n fi interest owó tó yẹ wọ́n san fẹ́ lómi ní san wọ́n ń jẹ dúkìá àwọn èèyàn ẹlòmíì tó yẹ kó ti ní promotion owó tó yẹ kó ìmí inú àwọn iṣẹ́ ìjọba tẹ̀ ń wọ́n náà tẹ̀kọ́ ọ̀rọ̀ tán dọ́gà lọ́gà wọn ìmí ìgbà sálárì èèyàn mẹ́ta mẹ́rin márùn abẹ́ẹ̀gbọ́n ní òsì jò ní tẹ́nìkan gba sálárì ìdè èèyàn bíi méje àpòwó lọ́ fẹ́ kó sí àwọn kan ò rí nǹkan jẹ ìwọ ń gbowó èèyàn méje ọmọ bẹ̀rù ọlọ́run ọ̀ya amọ̀kùnmọ́tọ́ bá ti kú kán yá ṣe owó mọ́ kán bá wí jẹnẹrétọ̀ sínú sàárè pẹtrol tó lóògùn bẹ́ẹ̀ bíi the next two hundred years tó bá wà nù sàárè tọ́lọ́ bá mọ ẹjọ́ tó kán bá ọ̀rọ̀ pẹtrol síbẹ̀ so ti ẹ tí ọmọ bá ọ̀fà náà kábọ̀sì tó fìríìjì àwọn adìẹ tọ́kì tó ọmọ ẹni tí ò ní láàká yìí àwọn èèyàn jẹ dúkìá àwọn èèyàn lọ́nà àìtọ́ ọlọ́run ní ká sọra fún un bákan tó ń kó yé wa pé iná ìlú náà náà fi arúgbìn ilé akọ ùlà ìkàlà ohun àdáàbò náà lé bá ọlọ́run ní ẹ̀ṣẹ̀ ìyà àwọn tí ọmọ wà lé wọn lérí làwọn tí wọ́n ń ṣàbòsí sáwọn èèyàn àwọn tí ń ṣàbòsí àwọn èèyàn tọ́já sí wípé wọ́n wá mú ìbàjẹ́ wọn wàyẹ̀bù húnà fìl ardi bìgẹ́rì làhàk wọ́n ń wá nǹkan wọ́n ń wá wọ́n ń wá ẹ̀tọ́ kí orílẹ̀ wọ́n ń wá bí wọ́n ó ṣe dèèyàn kí orílẹ̀ lọ́nà àìtọ́ ọ̀nà àìtọ́ náà ń gbà jẹun ọ̀nà àìtọ́ náà ń gbà wọṣọ ọ̀nà àìtọ́ náà ń gbà dolówó ọlọ́run ní ẹ mọ̀ sẹ́yìn méjì wò láyé kàlà ó máa bá bùn náà lé irú àwọn tá a sọ yìí àwọn ni wọ́n jìyà ẹlẹ́ta ilé o ọlọ́run kọ́ làwọn ń bẹ ọlọ́run ní wàgọ́ọ̀lì múnà máa làwọn mi wà líyì wà lànà síl ìyẹn jẹ́ sọ́rọ́tù ṣúrọ́ verse eight ọlọ́run ní gbogbo àwọn tí bá ti ń ṣàbòsí tí wọ́n ń jẹ dúkìá àwọn èèyàn pẹ̀lábòsí òun ò ní ràn wọ́n lọ́wọ́ òun ò ní jọ̀rẹ̀ ayọ̀ wọn òun ò ní kọ́ wọn lọ́wọ́ òun ò ní jẹ́ ọ̀rọ̀ fún wọn anabi sallallahu alaihi wasallam ó ní àbúrúmù bùrùmá tó yọ ọmọlẹ kíyàmà àbòsí tẹ̀ ń wò yẹn òkùnkùn ní ọ̀jẹ̀ tó bá dijọ́ gbéǹde nínú àdìsí Bukhari àti Muslim nínú rìwáyà mi ọbọ sórí àwọn bàbá talẹ̀ talẹ̀ yes ah ara àwọn tí ó tó ṣòfò lọ́dọ̀ Ọlọ́run Nàìjíríà ìmọ̀lú mi ò ní Nàìjíríà tẹ́ ẹ bá léèyàn hundred ti ń talẹ̀ over ninety wọn olórí ibu ni wọn ẹ lọ sọ̀wádìí tí mo sọ bẹ́ẹ̀ làwọn kíá ti kà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn kí á ti kàtàn máa gbalé ó lé ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ kájọ gbèdé pẹ̀lú ọ̀nà àbòsí tó ń gbà jẹ dúkìá àwọn èèyàn ẹ̀rí bàbá tó jẹ́ pé ọ̀tá lẹ plọ́ọ̀tì kan ní mùsùlùmù lọ́dún márùn sẹ́yìn ọ̀tá ní two hundred thousand ìgbà tí ìdẹ̀yẹ ọdún márùn mùsùlùmù ti dìvẹ́lọ́pù wọ́n ti ta lẹ plọ́ọ̀tì kan jọ́nà ní o eight hundred thousand èlò ló ti gún six hundred yíyá àsọmọ́tò ìgbà àwọn ọ̀lọ́ nílẹ̀ mélòó nílá tọ́jẹ́ pé bóyá ilẹ̀ plọ́ọ̀tì kan ó lè lò ní seventy thousand ní eighty bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ lónílá gangan ní ìsìnkú tẹ̀lé plọ́ọ̀tì kan ní three fifty four hundred lónílá ọwọ́ àlọ́ fún nílẹ̀ lọ́nà ẹgbẹ́ dá lọ́n lọ́n tọ́jẹ́ pé téèyàn bá dọ́ra lẹ̀ yíkà gangan onígbà one hundred thousand ní òrùlẹ̀ yíkà kan sẹ́yìn kó ti bá nǹkan jẹ́ ọjẹ́ dúkìá rẹ̀ náà ni ọ̀nà àbòsí ni anábì wa ń sọ níbi sallallahu alaihi wasallam ìwọ ẹ ń bá ṣàbòsí ṣíbùrù bíi tá a lè fi wé kan bíi finger span etí ń bẹ láàrin àwọn àwọn ní kan ṣùgbọ́n tí ń jẹ́ bẹ́ẹ̀ gan ti àlàfo tí ń bẹ láàrin kan sọwọ́ finger kan sí finger míì ẹ ń bá ṣe kéré tó ìka méjì mọ́nà yìí ẹnìkan wá jẹ ilẹ̀ tí irú ẹni yẹn ilẹ̀ keje ni wọ́n ti ní ọlọ́nu wájú ọ̀gbìn àlùkìyàmù wọ́n wà á tẹ̀rí lọ́nu ilẹ̀ keje ilẹ̀ keje lọ bí tó tẹ̀lẹ̀ sí kéde o tó tẹ̀lẹ̀ sí kárú náà pé wọ́n ló ń rìn lọ ní. bákan náà ara ń tábò sí kájẹ dúkìá àwọn èèyàn jàmọ́ ẹ̀já tó bá náà ó kọ́ pọ̀lọpọ̀ wa náà rí kódà ó kó sínú àwọn tí ń gbà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí náà à ń sọ fún wọn kò sì ní gbọ́ ó dórí àwọn proprietors kan ní sùkúù ó dórí àwọn èèyàn táwọn náà gba àwọn èèyàn ṣiṣẹ́ àwọn èèyàn ó sokójọ gbé dàlùkì àmọ́ ìwọ tó ń yáwó náà tó ọ jẹyàn lówó tó ọ lágbára àti san tó ọ wá ń dìlé rẹ̀ ìwọ náà ti kó sínú àbòsí anabi asalam ó ní sẹ́rí mẹ́kúlù gan ní yìí zulmon ó ní ẹnìkan tó já sí wípé ọ̀rọ̀rọ̀ ara dẹ̀ owó tó wá yẹ kó fẹ́ni tọ́jẹ lówó ọwá ń lọ lára ó ń prolonge ànábì lábòsí náà ah, àjọmọ́ ẹ̀gbọ́n tí mo sọ yé abáfẹ́sọ́gun wọn yá mi ní ten thousand naira mo sì ti lágbára kí n san ten thousand naira yẹn wọ́n yá mi ní January two thousand and seventeen a sì wà ní May two thousand and seventeen mo ní kánjọ kan yá mi fún oṣù kan pé máa dá padà ní February ending february end wa tó kò sì ti lówó yẹn lọ ẹ má ti bínú yín fún yín padà ní máàcì mo tún fi ń rọ bísínẹ́sì lọ kèé ṣe fara de àwọn náà torí kán mọ́ gbowó ṣùgbọ́n àwọn rò pé káwọn má fara ni mí mo sì lágbára kí n sanwó mo wá màmá ń lọ lára mo wá fojú wọn láre tán bá pè mí ní gbé kọ́ọ̀lù tàbí kí n switch off fóònù mi tàbí kí n fi nọ́mbà wọn sí kí ni o yellow list kó tó pò ní black list tó jẹ́ tó bá fẹ́ pè mí kò ní ṣe kí ni o kò ní wọlé àbí kò ní ring out wà lẹ́yìn ẹsẹ̀ ní rí báwọn ìwọ táwọn èèyàn bá yá lówó ṣé rí mò tó ti observe táwọn èèyàn bá ń yọ lówó tó o bá ń dá padà wà lẹ́yìn yóò di ọmọ rí mi ya èmi ò mọ mọ àwọn tó ti yá mi lówó ẹ̀ẹ́mẹ́jì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin lẹ́nu bàtà ń rọrùn skul ìmí ọ̀ yá mi lẹ́yìn oṣù mẹ́fà ọ̀wá tó yá mi ní owó ojú òní yóò tó yá mi má sì ní tó dá padà ọ̀wá tó yá mi lówó ojú òní yóò tó yá mi ní tó padà táwọn èèyàn bá rí ọ pé wọ́n yọ ọ ní nǹkan ibùn tó ọ̀bà tí ì san ó tó máa fi hàn pé ẹjọ́ torí ọlọ́run ẹ má bínú wàláì nǹkan lọ ilẹ̀ ìṣẹ̀ṣà ni o ńlọ́fẹ́ rí àmọ́lẹ̀ ọkọ lọ́wọ́ sàánú o pẹ̀lú àṣọ ọlọ́run ẹ̀rọ wọ̀ mí láìpẹ́ o kìí ṣe pẹ́ni lọ́mọ dùn láàmú rọ́gẹ́ lọ́mọ ṣe kí ni o lọ́mọ dẹni láàmú yóò rí pé eléyìí serious wàláì tọ́ ọba san tọ́ba tó lọ́dún tí ń bọ̀ yóò tó yọ wàláì rà ni yóò tó yọ yóò tó yọ ṣùgbọ́n lónìí mùsùlùmí di alábòsí èèyàn yọ olówó wọ́n fi ṣe olóore ìwọ wá bùgà wèrè kì níta inú tí a máa bí mi sẹ́lòmíì ké lẹ́bù téèyàn èdè kéèyàn máa lo fake life agbára rẹ ò tí ì kà kọ́ ọmọ ọ̀gọ́kadà ọlọ́ra prado táwọn ní prado ó tí ì lágbára ju kọ́ ọgbà yàrá kan lọ ọ̀ ń lọ o seven bedroom flat tá ló rán seven bedroom flat ọmọ gbé yàrá kan ẹlẹ́yìn ọ̀fẹ́ máa gbélé face me and slap you tọ́lọ̀ ń pè lásìkò rẹ nù tọ́lọ̀ bá ní gbé face me and slap you lọ́kàn fọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ó gbé bẹ́ẹ̀ nígbà bá yá ọlọ́run kọ̀lé fún ọ tó jẹ́ pé even gan yàrá kan tọ́lẹ́ẹ̀tì kan ni tó tún ní visitors room àwọn èèyàn wàá jẹ àwọn èèyàn lówó wọn mọ̀ wá lò sẹ́mi ayé flamboyant life sẹ́m ẹlòmíràn tẹ́ pé wà láyé níbù ní tíṣẹ̀ rí àkọwà kí n sọ fáwọn àtàwọn bá máa ń bò láṣìírí náà tí wọn náà bá yá àyàn lówó tó rí pé wà láyé ìnira tó ń bẹ fún un falilẹ̀ alhamdu ìlà eh, nídìí ká máa sọ́ọ̀tà àìní àtẹ́pẹ́ èyí ó ti wéèfù ẹ̀fẹ́ lómi ó rí pé wàláhì ẹni kì í ṣe lókọ̀ máa sanwó nínú àwọn tọ́lọ̀ ó tún sí júwò tó ń bẹnu àdì tí wọ́n wọ àlìjẹ́ náà ní irú àwọn tọ́jẹ́ pé tí wọ́n bá yá àyàn lówó tán wá rí pé nira ń bẹ fún tábùn lówó ọlọ́run sì júwò wọn lálìjẹ́ náà wàláhì tó bá yá àyàn lówó kéṣìṣì rú ẹ̀mẹ́tẹ́mẹ́tẹ́rí dáadáa ọyá àyàn ní máa wò mí ọyá àyàn one thousand wàhálà ìmọ̀ ẹ̀kọ́ yá one thousand ọ̀sẹ̀ kínní lọ ó lóun ò fọ lọ́sẹ̀ tí ń bọ̀ wàhálà kò rí fún oṣù kan lọ kò rí fún nígbà tó lóṣù kejì wàhálà ìdílé bá yẹn sọ wàhálà sẹ́wọ̀n rẹ̀ lówó tó kú lọ́wọ́ ní àtẹ́lẹ́ àtọmọ mẹ́ta á sì jẹun bẹ́ẹ̀ ìwọ náà sì lè tọ́ kí kódà bàtà rẹ̀ gan tó ti kọjú sí kíbla fìlà gan èèyàn ti fẹ́ẹ̀ mọ ewu mìíràn bẹ́ẹ̀ ó ti ó ti ó pé kì pé kò fẹ́ sanwó àláì dípò ó lè yá yẹn ní fifty thousand ọwọ́ àdìgbì gbogbo nǹkan dàrú fún un àárín ìbá ọlọ́mọdé àníwò rẹ̀ ọmọ kan sí wọ́n sọ operation fún un kọ̀pẹ́ sígbà yẹn ìyàwó bímọ ṣàìsí kò tó pẹ́ sígbà yẹn ọ̀kadà rẹ̀ bóyá wọn ò lè jí lọ kọ̀pẹ́ sígbà yẹn ìwọ gán wá rí pé ah, wàláì kì í ṣe pé ní ọ̀fẹ́ sanwó kọ̀ lágbára ni ṣẹ̀rí àárín òpin ṣùgbọ́n tí mọ́nì rẹ̀ ọ̀bá bọ̀ ó lè ṣèlẹ̀ fún gbọ́dọ̀ sẹ́yìn mọ́ wá san two thousand sẹ́yìn mọ́ sẹ́yìn five thousand ṣùgbọ́n tó o bá lágbára pẹ́pẹ́ tó o bá bọ̀ òní ọ̀la bọ̀ ṣẹ̀rí ṣùgbọ́n ìta àṣọ ni pé wọ́n tọ́ ọjà èèyàn lówó àbọ̀ ọ̀fẹ́ fún yàn ní nǹkan ara sì rọ̀kọ́ fún fún ọwá fojú ẹ̀gbọ́n lẹ́yìn ọlọ́run alábòsí ni ọ ànábì ní gúlùmù ló ṣe ọ̀ ń jẹ́wọ́ olówó lọ́nà àìtọ́ ọwá tó ń wèrè ọlọ́run ẹni ni ọ ọlọ́run sì ní ràn ọ́ lọ́wọ́ nínú òníjí orí mi ìsàn tó tó yá mi ìtàwọn èyí ò ṣe máa rówó san wọn fẹ́ lówó padà wàláì èmi ò lè sọ cases wàhálà ọlọ́run máa kàn ọ́ lọ́wọ́ ìgbà ní àwọn afẹ́ dà gbégbé mọ̀rọ̀ ló wọ̀ ọ́ lọ kó láti fẹ́ sanwó yìí báyìí àárín ká dijú káyà ọlọ́run sì ṣe wàhálà ìlà ọ̀mí sáàmù aláàníyàn pé táwọn èèyàn bá ti ọlọ́wọ́ ọmọ ṣe kí ni o ní tẹ́ẹ̀fì mọ̀gán rè sọ mélòó ni wàá ní máa ń kọ́ mùsùlùmí tó bá jẹ́ ẹlẹ̀ ibi tẹ́ẹ̀tì kọ́ mọ́ àwọn èèyàn yọ olówó ọ̀kọ́ọ̀lẹ̀ o fi fóònù nọ́mbà wọn sí bóòlù ṣe láàníyàn kọ́ ọ̀bẹ sọ tó o bá kú lọ́la ńkọ́ kí lọ fẹ́ sọ fọ́ọ̀nà pé ọ̀sánwó olówó ṣùgbọ́n tó ọba ti kọ́ ọ́lẹ̀ jẹ́ pàápàá àtọ́ ọba ti má rí ìwọ tó ọjẹ́ yàwó tó ọba jẹ àwọn èèyàn lówó torí sẹ̀mí ayé tẹ́lòmíì gbénu fámìlì sẹ̀mí ayé olóńgbò àti eku ni ìwọ tó ọjọ́ kọ jáwọn ìyàwó rẹ̀ pé dáárì mi fẹ́ wo ibẹ̀ ni mo máa ń kọ àwọn tí mo tọ́jẹ mí lówó sí àtàwọn tí mo jẹ lówó ìwé tẹ̀ ń wò lórí tébù mi lọ́fíìsì mi gbogbo àwọn tí mo jẹ lówó ó kọ wọn bébì sí máa ṣe ń tèmi nu mo ti kọ ọkùnrin tí mo jẹ lówó iye tí mo jẹ́ wà láì pẹ̀lú fóònù nọ́mbà tí n bá ti kú ẹ̀ẹ́dẹ̀ẹ́ mà kò ní sáàrìyé mi àfa àgán kọ tí n bá dẹ̀ ti san paid balanced paid off àbí bẹ́ẹ̀ kọ̀ máa múlẹ̀ báyìí máa fi wọ́gi lé ọkàn lórí àti fóònù nọ́mbà píù nígbà tó o bá jà àwọn èèyàn lówó ọjà nìkan ní twenty thousand ọlọ́ọ̀ni kò ní twenty thousand lọ́wọ́ jẹ́mọ̀ twenty thousand yóò àbí ọ̀yọ́ ó tó sẹ́kù èlò lẹ̀ five thousand ọ̀rọ̀ àrùn pé ah, kí ló yẹ kí n twenty thousand yìí ṣe o yes ẹ yẹ já lọ Mr Biggs <laughs> dèdè rẹ̀ táǹtà lọ Mr Small ọlọ Mr Biggs ọjà ẹ̀yàn lówó owó yẹn sì yọ gbèsè lọ́kọ̀ lọ́sẹ̀ inú rẹ̀ kẹ́ wá Mr Biggs so ti yẹ tó Mr Small ládùúgbò yín a ní ẹ̀hẹ́n ẹ̀ náà lọ Mr Biggs gbogbo tí ò tó ọ wá ní ilé ilé ẹni seven five lélẹ́yìn níjọ́ tèmi àti kan náà ọmọ kí òmìnira lọ mr bíbí ni ibi èsì tó yẹ kí ìrànwọ́ gbogbo gbà wà láì bàtà ẹyọ kan apẹ́sẹ̀ àti forty nine thousand èmi bàtà forty nine ẹsẹ̀ wo mo fẹ́ wọ̀ sí bàtà forty nine ah ẹni pọ́tẹ́ẹ̀dì mo ní pọ́tẹ́ẹ̀dì òkè tí bá wà wò tọ́jú ẹni pọ́tẹ́ẹ̀dì ní ìwọ̀n náà lùdẹ̀ náà bàtà forty nine wà láì mi ìlera tí n bá lówó ẹ̀ lọ èlé sọ tó bá dọ̀la o tí n bá di mo ti bilọ́níà tí mo lówó bíi Dangote forty nine thousand lè kéré ìwà ara bàtà forty nine ẹsẹ̀ wo mo fẹ́ wọ̀ sí wàhálà yìí bàtà forty nine sincerely ilé wọ̀ wàhálà ilé ilé wọ̀ lásìkò tí n bá lówó ẹ̀rọ wàhálà ilé mi rà téèyàn bá rà fún mi gan tí n bá lè gbowó màá ní pé àáfà ìrìnlẹ̀ forty nine ẹ bá ń kó forty nine ìyẹn wàá lọ ra bàtà five thousand tó dáa nínú forty nine màá fi forty four yòókù mọ́mọ́ tí mo lè fi ṣe tí ètò màá bàtà forty nine ẹsẹ̀ wo mo fẹ́ wọ̀ sí ẹ bá torí lẹ́fù nílé ayé o má ṣe mistake àwọn kan bẹ bàtà forty nine yẹn wà láìkọ̀ wọn lọ́dọ̀ tiwọn ẹ tó jẹ́ mọtimilọ́níà ìlú bàtà forty nine thousand bàtà yẹn kẹ́ bí bàtà ń sọ̀rọ̀ pé wọ́n ta ten naira ṣùgbọ́n mo láwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ tán sọ́fà ìwà kó bàtà forty nine ṣẹ̀ṣẹ̀ ìwà mọ̀ wọ́n lọ́nà àlùjá náà forty nine thousand ìwà wọ̀ ṣẹ̀ṣẹ̀ mi kí ló dé ṣé ẹsẹ̀ ìdá ó jù báyìí náà lọ́nà wọ́n lè lè rí sẹ̀yìn gbà gbà mí ìmọ̀ mọ́kọ́ bàtà ní ọtọ́ bí tí mo rìn káàkiri lóṣù ọbẹ̀ ẹnu sùn náà ọ̀pọ̀lọpọ̀ wa ọmọ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ẹ mọ̀ mọ̀ wọ bàtà ẹ mọ̀ rẹ̀ bí ìṣẹ̀lẹ̀ gbọ́n tí mo sọ àdìsí bẹ lórí ẹ̀ gbọ́n tá à ń sọ yé ọwọ́ àánú ilé rẹ ọfẹ́ lọ sí nǹkan ta mọ̀ wọ bàtà lẹ́sẹ̀ ọwọ́ àbí iṣẹ́ rẹ nu kọ́pàdé iṣẹ́ yìí máa rẹsẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹsẹ̀ rẹ ọmọ kan flọ̀ ọ̀bẹ́nu súnà bẹ́ẹ̀ ìsọ pé kọ́ wá kò ní irú àlùbáṣọ́ ìtàwẹ̀ kọ́ ọmọ rẹ lọ mùsùlùmí kọ́ wá àdìsẹ̀ irú èèyàn tí mò ń sọ ẹ̀kọ́ kan máa rinṣẹ́ ibùdó bá wà ládùúgbò nǹkan máa gbọ́ mi èèyàn wọ́n wá ọ̀fẹ́ẹ̀sì bíi ìṣẹ́jú mẹ́ta rinṣẹ́ alájí ẹ̀ bàtà ayé màmá wọ́n ni wọ́n fún mi ládùúgbò pé wọ́n ṣe wèrè wọ́n sì mọ̀ pé kọ̀ọ̀ta fún mi lé bẹ́ẹ̀ ní bàtà ẹ̀ màmá wọ́n ni èmi náà fẹ́ ṣe ṣúnà yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ti mọ̀ kánà àfa àtàwọn ẹlẹ́tọ́ ṣe bẹ́ẹ̀ ọ̀mọ́mọ́ wọ bàtà ẹ̀ màmá wọ́n ni mo dẹ̀ mọ̀ pé ṣúnà lọ́ fẹ́ ṣe ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n náà tiẹ̀ ní wọ alimoyim gbogbo ẹni tí bá ń ṣàbòsí kó ṣọ́ra o jàmáà kó ṣe kíni kó ṣọ́ra àdùnmẹ́ lónìí lórí ọ̀rọ̀ àfọ̀sí àmọ́ tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ wá já sọ̀rọ̀ nípa àwẹ̀ níwọ̀nba torí ọjọ́ tó ti lọ àkùsọ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ṣé ẹ rí tọ́kàn èmi àti nínú Ramadan jàmáà mo fẹ́ ká farabalẹ̀ torí tọ́lọ́ ṣé ẹ rí Ramadan ìtàn fẹ́ ká ṣe jù ń bẹ́ẹ̀ òun ni ká wáyọ̀ ní ọlọ́run bẹ́ẹ̀ bikẹ́tírọ́tìrì ibadat wàtọ̀át wàtàkọ̀rùbát gbogbo ń tá a bá fi lè súnmọ́ lọ́hùn táwa gan mọ̀ wípé wàhálà ìtì ń bá kú báyìí ọlọ́run má bínú sí mi o téèyàn ọmọ rẹ lẹ́mẹ̀ẹ́gbẹ̀ wàhálà ìtì ń bá báyìí wà lùjẹ́ náà tọ́jú ká ṣe máa wẹ̀ ẹ́ àwa jìnnà sẹ́sẹ́ wájútì náà bù dùnú wàlmọ̀náì wàlmọ̀ásí á wà á jìnnà sí gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ntọ́lọ̀ ń kọ̀ gbogbo nǹkan èèwọ̀ gbogbo ntí ọ̀dà débi báwa gbọ́n mọ̀ wá rò pé wàhálà ìtì ń bá ó súnmọ́ kí wà lùjá náà ẹ wá jẹ́ àwò díẹ̀ nínú àwọn ìjọsìn tí wọ́n fẹ́ ká máa ṣe àti bó láàsì máa ṣe Ramadan ti wá ẹ mọ̀jọ̀ ọjà sípà àjẹun àmọ̀mẹ́ lásán nínú tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí máa ń ṣe òun ni pé Ramadan àìjẹun àìmọ̀mí wọn mọ̀ wá sàn kìí Ramadan èso oṣù máa sọ kí oṣù jọ́sìn ni oṣù agbára ni oṣù àforíjì ẹ̀ṣẹ̀ oṣù ìyọ́nú Ọlọ́run oṣù tìrẹ́látùlù kọ́dírì wà ń bẹ̀ oṣù kéèyàn ọmọ ṣàdúrà tọ́lọ́ ọmọ gbàdúrà afá alálàkọ̀kọ́ nínú iṣẹ́ olóore tá a lè ṣe tọ́jú Ọlọ́run nínú gangan ni àsọ́wò gangan fún rẹ̀ kéèyàn gbààwẹ̀ gangan ah jàmọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ yìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam nínú hadith eléyìí tá a fa wa abu huraira tí wọ́n gbà wá anabi ní pé máa ń sọ ọmọ rọmọdọ́nà ìmọ̀ọ́nà wáhátì sábà gòfìrọ̀ làwù mọ́tà kọ́ dámọ̀ ní zambibi anabi lẹ́ni tó bá gbàwẹ̀ tó gbàwẹ̀ rọmọdọ́nà pẹ̀lú ìmọ̀ọ́nì òdodo lẹ́ni tó ń ran kẹ̀ẹ́sán lọ́dọ̀ ọlọ́run ọlọ́run forí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú ọlọ́run forí ẹ̀jù tí ìbá ti ń sàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá torí pé ìwà ayé kankan ìdájú tún ní bá tilẹ̀ kaba yìí ṣé aládìí sì ti mọ kàtá yìí nǹkan méjì kan lọ́dọ̀ yẹn ká ṣàkíyèsí bẹ́ẹ̀ tí pásítọ̀ bá gbá àwẹ̀ wà láìpò nípa ládá lọ́dọ̀ ọlọ́run àbárẹ̀ mi fẹ́ gbọ́ tí wọ́n sọ yìí pásítọ̀ bí adébóyè rìdíìmù ọgbà àwẹ̀ kò ní gbà ládá lọ́dọ̀ ọlọ́run kí ló fà á ìmọ̀ọ́nán wàlẹ́ ìsàbí mọ́mìnì ọ̀gbọ́lọ́gbọ́ jésù lọ́gbàgbọ́ mùsùlùmí tó ń sọ pc tó bá gbààwẹ̀ kò ní ládàá lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí tó wà ní ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ èlèrè tó bá gbààwẹ̀ kò ní ládàá lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí oní onígbẹ́rẹ́ oní ẹbọ aláṣẹjẹ ọlọ́fọ̀ tọ́ba gbààwẹ̀ kò ní ládàá lọ́dọ̀ ọlọ́run mọ̀ sọ́mọ̀ rọ̀mọ̀bọ́n ìmọ̀ràn wà ti sáàbà mùsùlùmí tó gbààwẹ̀ lẹ́yìn ìgbà púpọ̀ àwẹ̀ ní ìsìn àfa àwọn ọmọ sọ̀rọ̀ dádì mi ọmọ sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ọmọ sọ̀rọ̀ kò ní ládàá lọ́dọ̀ ọlọ́run kápọ́ sàkíyèsí yẹn ká tó mọ̀ pé ànábì sallallahu ó ní sẹ́ẹ̀rẹ́ ń tó bá gbààwẹ̀ wàlàmúyàdà kọ́ńlá zoo wàlàámàlàbí nínú ìwáyà mi wà rọ́fà kò fi ọ̀rọ̀ búlẹ̀ iṣẹ́ ẹbú kò fi ilẹ̀ ìsọkúsọ ìwàkuwà kò fi ilẹ̀ falẹ̀ ìsàlìláyè hájà fi ányádá àtọ̀ àmọ́wú wàṣàrọ̀ ọ̀bà ṣe rí àìjẹun àìmọ́mi ọlọ́run nídìí ẹ̀ ó febi panú ó fò gbẹgbẹra rẹ̀ lásán ni ọlọ́run ní ìgbà yóò jí àlọ́dọ̀ ọlọ́run tó ni ńlá ṣe ń sọ fáwa pé ààwẹ̀ tiwa gbogbo parts of the body wa ni kọ́gbà wẹ̀ gbogbo àwa tá a máa lọ wo fídíò náà àwẹ̀ nǹkan ṣe wá nù àwẹ̀ ibùn táwẹ̀ bá lọ gẹ́sẹ́ ni ọmọ wo fídíò kọ́ ọmọ wo àwọn igẹ̀ obìnrin olóbe obìnrin tó sí rílẹ̀ ọkùnrin tó sí tán lẹ̀ obìnrin tán bára wọn sọ̀rọ̀ ibi tán ti ń dì mọ́ra wọn ibi tán ti ń mutí ibi tán ti ń dá sàkásà ọgbà àwẹ̀ ojú rẹ ọgbà àwẹ̀ o tún ranjú kí ọgbà àwẹ̀ ìwà àti kọ̀ǹdọ́jọ ní problem nínú mọ́tò lẹ bá exchange ọ̀rọ̀ lẹ bá ń ṣépè fúnra yín ẹnu rẹ ọgbà àwẹ̀ ọgbà àwẹ̀ o tún sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ilé onílé tí ọ̀kan o tún dá sí ẹbí tí bẹ́ẹ̀ pa wọ́n kúlé wọn kí ló ti ẹ̀ mọ́ sí gbogbo àwọn àfáà nǹkan náà kí ló máa ń sọ àwọn ẹlẹ́yà àwọn ẹ̀kọ̀dá náà sáré fọ́kọ̀ kí lọ́kàn wọn bẹ̀ wọ́n ní ọmọ sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn inú àwẹ̀ o tó bá wọn bá ládàá rẹ jẹ́ jẹ́mọ́ ẹ̀já o

wọ́n máa wá sára fún ọmọ jẹ́ kékeré orí ọ̀nà ọ̀fà wà ẹ máa wúlò ẹ̀yìn tẹ́jọ́ mi ọ̀fẹ́ nu ọmọ lóúnjẹ ọwọ́ agbóúnjẹ iwájú ilé ọkọ rẹ ọwọ́ ọmọ lóúnjẹ ń bẹ kó o tiẹ̀ wà láìpẹ́ ọmọ lóúnjẹ kékeré ọgbà rẹ ṣẹ̀rí ayọ̀dà bí ọ̀yọ̀dà ọwọ́ abọ́wájú ẹlẹ́ sísá ẹ̀wúwo àdé òsè àwà ọ̀tọ̀ láti nǹkan ti sí ọ́ nǹkan ti bàjẹ́ mọ́ ọ láàánú tọ́wẹ́yà <laughs> àgbà rẹ̀ nígbà wọlé ọ̀tọ̀ ń jẹun ta ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ lẹ́nu tọ́ba tó fẹ́ jẹun gan bí ìgbà tó fẹ́ ṣe ẹbí kọ̀rọ̀ yàrá rẹ̀ tọ́ba tó fẹ́ nìkan mọ̀ ó sáré fún gbóúnjẹ sábẹ́ bẹ́ẹ̀ èèyàn máa ń pọ́nlọ̀ mọ́ bọ́ọ̀lù débẹ̀ gbogbo tó lè fa kí wà àtọkọ rẹ kẹ mọ wá ìkéjì ọ̀rọ̀ kẹ mọ wá sọ̀rọ̀ ọkùnrin síra yín tí ọwà àdìgbẹ mọ wá lọkì aṣọ mọra yín lọ́rùn ẹ gbọ́dọ̀ ṣọ́ra fún náà wò gbogbo tí ọba kó o ṣe jẹ tí yọ ọjà táàfà rẹ ọmọ ẹbí nínú àwẹ̀ ọ ṣọ́ra fún gbogbo tí ọba kíkọ pé ọwọ́ máa ṣẹlẹ̀ ní fámìlì yìí máa wẹ ẹ ṣọ́ra fún ọkọ ìyàwó gbogbo táwọn ìyàwó bí a máa kọ pé èdè wọn lọ sí ráìsì náà láàmú wá jẹ ní ojúmọ́ oúnjẹ ní ìwà ọmọ ìjà ráìsì nìkan ń sẹwàá káfíńtòrò sí káṣe sùn kábíyìn sí sóye búrẹ́dì àti mẹ́mẹ́ ẹlẹ́nu méje kólédé ọlẹ́jà ẹ̀yìn àti gbogbo àwọn táwọn omi tó máa ṣe kí ni o tí wọ́n tó máa rẹ́ sí ẹ̀ẹ́dọ̀ àmọ́ gbogbo ẹ̀ bá rẹ̀ sí. jama ọlọ́run bọ́ aláṣì wà lẹ́yìn sáwàdà tọ́lọ́ bá gbogbo àwọn àbá aláṣì rí kọ́mọ̀ jẹ́ kómi nìkan lè yóò tó máa múnú àwẹ̀ tọ́lọ́ bá yẹn bọ́ fìtà àti mílíìkì téèyàn máa fomi gbóná pò ẹ̀ẹ́dì gẹ́ẹ̀tì ní ìsìn tí wọ́n máa jẹ́ káwó tó ọlọ́run tó ń fún aláṣìírí kẹ́yìn ọ̀rà tọ́ba yà àwọn jóǹsì lè bí àbí mọ̀tínà lẹ́ẹ̀tì ara ní àtútù láti ara tán bí ara jẹ tó tutù díẹ̀ díẹ̀ yóò tó máa yọ sílẹ̀ ọ̀kẹ́ kálukú tó máa gbádùn àwọn ẹgbẹ́ tó ní àwọn wà. wá rí àwẹ̀ kìí ṣe káwá tó kú ní ìsinmi táwọn wá àáfà lẹ́lẹ́kejì nínú tọ́fẹ́ ká máa ṣe òun ní tìláwá tó lè kọ̀ hàn ṣé ẹ wá nílé yìí o ibẹ̀ màá ti dúró tó bá dijọ́ mẹ́jọ màá ka ọ̀rọ̀ tó pọ̀ fún wa lórí kọ̀ hàn ìdààmú ẹ̀ gbọ́ mi o ṣé ẹ láwọn sálà tí wọ́n lọ wàláì ni wọ́n ṣe wọ́n ka fúlàní èyí ọ̀nà wà rò pé aláìsà awùláì sáwọn èèyàn yìí ṣe lè ṣe èèyàn. já sí pé bí wọ́n ṣe ń ka kùràánì èèyàn kó tó wá máa rò pé ó dẹ̀ pé èèyàn kọ́ làwọn eléyìí èèyàn kọ́ ni wọ́n. sẹ́rí nínú tí mẹ́wájú mi yìí àáfàá mú tó lé ní mẹ́wàá nínú wọn wá jẹ́mọ́ ẹ̀ mi dáadáa o nínú àwọn aṣíwájú rere fún wa bí wọ́n ṣe pàápàá àáfàá wa nínú tíra àwọn síyárò àlámì mùbálà tí àáfàá wa àlàáfíìbù àbàbí wọ́n mú ìṣesí àwọn ẹni rere àwọn aṣíwájú rere fún wa tí wọ́n ti lọ ọ̀nbẹ nínú wọn tó máa parí kùránì sixty nínú Ramadan oníkùránì thirty ọ̀nbẹ nínú wọn oníkùránì mẹ́wàá oníkùránì mẹ́ẹ̀ẹ́dógún bí wọ́n ṣe wá máa ń kà tó bá dijọ́ mẹ́jọ àá ṣàlàyé sọdakọ wọn fẹ́ ká ṣe nu rọmọdán kìyàmù láìl kìyàmù rọmọdán sọláàtù tàràwù wọn fẹ́ ká ṣe nu rọmọdán ìtìkáf wọ́n fẹ́ ká ṣe ní rọ̀mọ̀dọ́n kí wá làwọn aṣíwájú rẹ fún abóhùn náà ṣe máa ń ṣe torí lẹ́yìn jímọ̀ òní a ní jímọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ nìkan jímọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ nǹkan rẹ̀ á tó gbọ́dọ̀ pẹ́ gan tá a fi parí torí tán bá ti lè róṣù kálukú ti lọ máa dáná lẹ̀ ká tètè dé pẹ̀lú àṣẹ ọlọ́run àwa náà tètè dé ìjọ mẹ́jọ kọ́lọ̀ kọ́mọ́jà àríyí wọn abẹ́lọ́ bí rọmọdún ṣe súnmọ́ yìí ọlọ́run jẹ́ bá wa láyé o yá àgbà pẹ̀lú ìmánì tó pé àtọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ara ọlá aláhùlá wà láàbù wátá subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha